wá jẹ́ ká sọ àǹfààní tó wà nínú ká kó ọ̀rẹ́ mi wà ní pé ká kó ọ̀rẹ́ bíi ká máa ní wọn ní mẹ́rin márùn-ún wọn ní méjì lọ̀rẹ́ dùn sórí mé lọ̀rẹ́ dùn mọ́ <laughs> méjì lọ̀rẹ́ dùn mọ́ sórí tó bá ti di mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà <laughs> ìjà máa ṣẹlẹ̀ ó ti di club <laughs> ó ti di club ṣé mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé èèyàn kan dìde kí màtí rẹ̀ kẹ́lómi wá wà láàrin wa ní normal law of nature ni tẹ́ni yẹn bá dìde àsọ rẹ̀ hmm. àwọn àmàlíṣẹ́ so kò ṣe pé bóyá àfi mú kèńtà ẹ o ó kọ̀ dìde ló tẹ̀ ń ṣe ọ̀rẹ́ ẹ̀ adẹ́nba sọ̀rọ̀ látàárọ̀ owó kọ̀ dẹ̀ ń dinú àbí àbọ̀kọ̀ ẹ ti kọ́ lẹ̀ ní ibẹ̀ lọ́rọ̀ máa ti jẹ́ pé àwọn àtọkọ̀ ẹ̀ dẹ̀ ń jà lóòótọ́ wọn ṣe níjà nígbà tó jẹ́ pé kìnnì kan ṣé mo ọ̀rọ̀ máa bí ọ̀rọ̀ ó nọ́mà ṣùgbọ́n tó bá jẹ́ yìí méjèèjì ni tẹ́ bá ti ṣe ó dàárọ̀ o ó dàárọ̀ náà nìyẹn tẹ́ bá ti jọ dìde ẹ ti jọ dìde nìyẹn méjì òun lọ̀rọ̀ ẹ dùn wọn tó bá ti ń di mẹ́ta tó ń di club ó ti ń di crowd <laughs> ṣé wàá rí kákọ́ rẹ̀ ọ̀rẹ́ máa ń la ni ọ̀rẹ́ máa ń ṣe ni láàánú ọ̀rẹ́ máa ń jẹ́ kí etí èèyàn ṣí sí nǹkan tó ń lọ nǹkan tó yàn díjú sí téèyàn tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni tó bá lọ́rẹ̀ẹ́ òtítọ́ á bẹ́ẹ̀ sọ̀rọ̀ òtítọ́ ẹ̀ sọ̀rọ̀ bí ọmọ ìyá á gbà ẹ́ nímọ̀ràn ẹ jọ wá ìlọsíwájú ara yín adúró tí ẹ lọ́jọ́ ìṣòro your friend will be there for you every time and any time no matter the mm. condition adúró tí ẹ ní gbogbo ìgbà ọjọ́ tó bá rẹ̀ ọjọ́ tá rẹ̀ ò bá yá ọjọ́ tó wà bàjẹ́ tí ò sẹ́ni kankan tó dúró tì ẹ́ mọ́ ọjọ́ tí kò sówó lọ́wọ́ ẹ tẹ́bi ń pa ẹ́ ọjọ́ tó mu gàrí tó bọ́tà tó ló jẹ ṣíkìn ọ̀rẹ́ ẹ ló máa gbà ẹ́ tó bá ní ọ̀rẹ́ òtítọ́ á fà ẹ́ lọ́wọ́ sókè tó bá kú díẹ̀ káàtó àìmọye ọ̀rẹ́ tẹ́ pé ó lówó lọ́wọ́ tó dẹ̀ yẹ kó ló máa gbọ́rẹ́ dìde hmm. ó tiẹ̀ pọ̀ láàrin àwọn ọkùnrin ah, àwọn ọkùnrin mẹ́ka obìnrin la ní ṣe <laughs> mọ̀ ṣàánú wa. mi ò láìpẹ́ ẹ̀ o má jẹ́ ká jà o kí ló eh, rí ọkùnrin ayé wọn máa rọrùn omi ìyẹn nìyẹn ní mo gbèjà yín gbogbo gbà o. Ah, ah, tó pé tó bá rí ibi tí ọkùnrin ti ń ṣe tara wọn tó bá rí ibi tí ọkùnrin eh, ṣórí ìjà obìnrin ṣórí ìjà ẹnu àti ìjà ojú la máa ń jà ṣé láwọn ọkùnrin wọn máa ń ja ìjà action àti ìjà inú fọkùnrin bá fẹ́ bára wọn jà wọ́n á fi gbogbo ara bára wọn jà wọ́n á bára wọn jà ìbẹ̀sí bẹ́ẹ̀ kò jẹ́ pé obìnrin ló ń jalè. <laughs> Ah, <laughs> ìjà yẹn máa ń ga àwọn ìṣọ̀rẹ́ àwọn ìṣọ̀rẹ́ òtítọ́ <laughs> àmọ́ àìmọye ọ̀rẹ́ tó yẹ pé kò ní rò ọ̀rẹ́ yẹn pé ẹni yóò yẹ kù díẹ̀ káàtó fún un á kárí àlọ́ kò ní dé pé wọ́n dé pé wọ́n dé patí àbọ̀dé ibì kankan á wà rò pé ọ̀rẹ́ mi jókòó síbẹ̀ á sọ fún pé náà ọ̀rẹ́ mi lẹni yìí ìyẹn ló mọ̀ pé ẹni yìí ó nífẹ̀ẹ́ tọkàntọkàn tó bá rí business kan tó wọlé tó mọ̀ pé ah, ó lè help ẹ náà ju ibi tó wà yìí ẹlòmíì tẹ́pọ̀ rẹ̀ ló da kólókòwò ah, dáadáa tí ó dẹ̀ ní data tẹ́lòmíì ò dẹ̀ ní gbọ́ ẹ kò máa rí pọ̀ rẹ̀ yẹn náà ti ń rọ́wọ́ mú ni ọ̀rẹ́ tó ti yẹ pé kò kì í ṣọ̀rẹ́ tẹ́ kó máa ní jẹ́ máa fún ẹnìkan tá a bọ́ ṣe ń pẹja kò kò ní máa sọ pé ẹni ọ̀rẹ́ tó bá ti ń di pé máa bọ̀ lémi tó bá ti ń dẹ̀ máa ṣáà máa béèrè ọ̀rẹ́ mi ò dé démi náà irọ́ má wọ̀ọ́rì kí ló fẹ́ máa máa fún ẹ ọ̀rẹ́ yẹn ò fẹ́ kéèyàn tóun ni àmọ́ ọ̀rẹ́ tó bá ti fẹ́ kó tóun tó yẹ kóun náà rò pé nǹkan tí mo lágbára lè lè ìwọ náà lọ bẹ̀rẹ̀ nǹkan kí wọn náà máa rí nǹkan kékeré irú wọn wà dáadáa tó yẹ pé kí ni wọn ti ràn án lọ́wọ́ ọ̀rẹ́ mi kẹ̀dẹ̀ rí òun ló parí ìjà ìbùjókòó ọ̀rẹ́ hmm. tó máa ní òun gbégbèsè hmm. pé kó ìbùjókòó ẹ̀ bó ṣe máa dà ní ọ̀rẹ́ mi kẹ̀dẹ̀ rí kẹ̀dẹ̀ rí á rò pé ah, nǹkan tí mo lágbára lélẹ́yìí mi náà fẹ́ kí ìwọ náà kúrò níbi tó wà yẹn. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ dà ọ̀rẹ́ dà ọ̀rẹ́ dà ká má parọ́ tí ọba rí òtítọ́ ọ̀rẹ́ dà torí wípé ọ̀rẹ́ bí ọmọ ìyá bí ọmọ ìyá máa ń wà ọ̀rẹ́ bí ọmọ ìyá gan dénú. ọ̀rẹ́ bí ọ̀rẹ́ òtítọ́ ni ká pọ̀ ọ̀rẹ́ òtítọ́ ṣáà wà yàrá lé ọ̀rẹ́ òtítọ́ wà